agirin àwọn oníyan kọ́ńgbọ́ńgbọ́ńgbọ́ kákó. ìbọn ní màá ń ro lákọlákọ yìí. gbólógbó ìràre ní fọyàkalẹ̀ hàràhàrà lọ́dọ̀. èmi gángan ló gún èmi gángan ló. adémájèlé lápò ọdẹ ni mí. ẹ wo kì í ṣe gbogbo ẹ tí ń bẹ nú ayé ló mọ o. ẹ wọ ọmọ rẹ jẹ bẹ́ẹ̀. ọmọ rẹ kọjá àyè rẹ sí ṣé kí n wá ranjú òde gọ̀rọ̀dọ̀ báyìí kí ìdàlùbọ́sì tọwọ́ bojú mi kó bojú mi jẹ́. wọ́n ń pe bọ́ọ̀lù ilé kó wá jẹ mí wọ́n ń pín àgbàlagbà kó wá jẹ gbọ̀nsẹ̀. òkú amọ nápẹrẹ ṣé ilẹ̀ forí la kú lọ ni. wọn lọ́rẹ́ rẹ fẹ́ jọba inú rí o ọ̀rẹ́ rí ọba jọba bó o nìwọ náà ṣe lè dọ̀rí ọba. dákun bá ní kìnìún dálẹ́kùn. èmi ló lóò la níbo. ìbò èmi mo dúró yìí. ajagun alábìyẹ mọ̀ kí gbẹ́kùn ọmọ ẹ̀kọ́ mọ́ta ti wẹ̀rẹ̀. wo àbáláàrú rẹ. èmi nù o omijé àti ikú mi yóò gbọ́ ọ borí. Ah! ojú ẹ̀sìn rẹ ti sùn ó sì ṣetán àti. tó lákẹ́ ìrè ní mògùn. ẹ mọ ìrànlọ. ará alágbẹ̀dẹ ọmọ awúkọ gbin bí ẹni dáadẹ. ṣé bẹ́ẹ̀ ní rọ́lákẹ́ ọ̀hún ò lóògùn ẹ̀sìn kìí sí ìrè ní mògùn. wọ́n jọ mọ̀ pé ẹni tá a fà tí tó yẹ wọ́n ń pè lọ́nà.